أن النبي محمد صلى الله عليه وسلم كان إذا رفع كتابا كتابا الأول أنا كنت على بداية مسيرتي بتأتي إخراجي وياه يعني كافي كافي بينكما القلب رواه أحمد والأربع وصحابه الترمذي وابن خزيمة والشباب كيف تبيعه النبي صلى الله عليه وسلم فيما هم ونني وننفع صحيح الذي بارك الله له وبارك الله ní àlùbáríkà ó ti àlùbáríkà pọ̀ òun ní ìlànà abẹ́rẹ́ ìjọba náà ìkọlù ọlọ́run bá ibi jẹ́ ètò orí dáadáa ọlọ́run bá ní ìlú papọ̀ fún ẹ̀rí ní ìyọkọ ìyàwó. Òrèlè yìí, ìjọba ìyàwó ẹ̀ fi lọ́sọ́dẹ̀ tó yàwó jẹun tán àlejò tó bá wà ní ọ̀sán ní àkójọ bá fi dáadáa fún wa àlejò tó lè ní tó gbé mú ní ìlú náà ṣe ìtọ́ padà lọ́tọ̀ lọ́dọ̀ yìí kan ó sì yàgò wá fún ọlọ́jẹ dáadáa ló fi wọn. bí ìbá wa ní kí o ti padà ṣẹ́yìn tó kún náà fẹ́ra àwọn àgbẹ̀ tó sì yàgò ní àdúrà ìlà àṣeyọ àdúrà ìlà àṣeyọ bá ọlọ́run lẹ́nu ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ لنبتليهم káàbọ̀ kó mọ lọ sí sí àwọn ìlú àwọn àti ìtọ́jú àwọn ọmọ ẹgbẹ́ òun náà ọwá ní wọn ní wọn ti ń fi. Àwọn sọ̀rọ̀ pẹ̀lú kàdé yẹn náà ti rí kí ẹ sọ̀rọ̀ gbà lẹ́kọ̀ọ́ àbáyé ti sọ̀rọ̀ ìmọ̀lẹ́ ìmọ̀ nípa ti ní ìpáàdì ìmú bàbá ìtọ́jú mu bí ìpè ó máa rí ìyẹn náà sọ̀rọ̀ lójú yá àbáyé tó yá mọ̀ òní kàdé nípa ìlú. Ọ̀rọ̀ mi ti ní àpọ̀lì kẹ̀kẹ́ ọjọ́ tó kúta lọ́dún èwo ni gbọ́mọ́tò ilé rẹ̀ àwọn ti parí ẹ̀sìn lóde àwọn ọ̀sẹ̀ ọ̀rọ̀ kòrónà lẹ sọ ní àwọn ọ̀sẹ̀ ìyàwó gbọ́mọ́. ẹ̀yẹ ìyá mi ti kúrò láyé ẹ̀rọ ẹ̀kẹ́ sábúlẹ̀ ẹ̀yẹ ní kàlá ẹ̀yẹ máa ṣàlàyé ní ọ̀nà ìfẹ́ sọ wọ́n máa fi dáhùn béèrè sí ẹ̀bẹ̀rẹ̀ ìbéèrè tí wọ́n béèrè ni tí a bá bá ti bá tó wa pé àwa náà láǹfààní àti ronú sí pátá pàṣẹ sí ìsàmù àtúkọ̀lé àtúkọ̀ alẹ́ ìgbàlá yìí. òun bá tó wa lórí ìmọ̀ nígbà tó lórí ìmọ̀ tó mọ̀ ní. tẹ́lá òun ìlú ọmọ fún wa ní ẹnu láká ìta wa náà nínú ọ̀làwọ̀ láti wo èyí ìlú tó jẹun tó jọra wọn. òṣìṣẹ́ bá ní ìmọ̀ ayé lómi tó ti bá tó wa lórí pátá pàṣẹ àbẹ̀yẹ̀ òṣèlú bí àbá yìí àbá yìí tó tó ṣe fatuwa yìí èyí kò sí lórí ìlú rẹ̀ kò ní làákàyè rẹ̀ dá ọ̀rẹ́ rẹ̀ nígbà bá àwọn òṣìṣẹ́ fatuwa lásán ó gbọ́dọ̀ fún láwọn ẹ̀yìn kọ̀ọ̀kan àmọ́ ní ilé ẹ̀sọ́ nílé yìí gẹ́gẹ́ bí ṣe àbá àkókò fún ẹ̀kú ní ẹ̀rọ ṣe gbẹmẹta tàbí ìyàwó ètò àlọ́sítà èyí máa kọ́ ìgbà wọn kíkà tó bá dé ọmọdé náà rò lọ́pọ̀ pàrọ̀ àfihàn pé wọ́n tó wà tẹ́lẹ̀ sí ní ó fẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kékeré kan

nǹkan tó máa rí ẹ̀rí ìpàdé àbí kí àwọn ti ẹ̀rí ní hàn kó wa padà lórí ẹ̀ tó wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀rí ìwé síbẹ̀ ó máa ń ṣe láwọn àwọn afárá dáa olóòjẹ́ pọ̀pọ̀lọpọ̀ ó bẹ́ẹ̀ ló pa ọ̀pátó àbá yìí tí wà lábí apá àti sọ mí ẹwà fáwọn wa lóṣù náà lọ́dún lórí ọ̀pọ̀ bọ́lá ti fún wọn nípa bá àdínkù wọ́n ti kó sílẹ̀ àdínkù lókè wọ́n ti fi àwọn ẹ̀lọ́pọ̀ báyìí lórí ẹ̀ tẹ́ àwọn ọ̀sán ọkọ̀ sílẹ̀ àyẹ̀ ìgbà lóṣù báyìí sọ ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ mo kó sẹ́gbẹ̀ẹ́ lé fàdíkẹ́ pẹ̀lú ìmọ̀ tó wọ́n ti fún àbá tó gbogbo ayé dà bá fa oní àdéhùn wọ́n ti wá jẹ pé àkàlùmíta àkàlùmíra ó ti wà lórí atẹ́gùn àwọn àwọn arìnrìn àwọn tí ó wọn àtàbá àbáwọn ọ̀sán fúnra wọn náà àti wọn bá bí ayé kò lálàáfíà àbá àríṣẹ́ tó lálàáfíà báyìí kò lálàáfíà pẹ̀lú báyìí pẹ̀lú báyìí pẹ̀lú báyìí kò lálàáfíà ló tọ́ ó ti kàn wọ́n padà wọ́n ti àwọn tíra mi wọ́n ti wá sọ tíra tó bá fèrè fún mi tíra mi lọ́tọ̀ òun tó bá ń sọ ọ̀rọ̀ yẹn tó yẹ kó lè kàtí náà lu hadith yẹn tó wà ní hadith yìí àwọn láti fi dára sí àwọn àkàtúntì báyìí o nọ́mbà báyìí ló wà o péjì báyìí ló wà o àmọ́ àti yẹn kò dára sí àkàtúntì báyìí sẹ́kẹ̀ ti ti tó kèé ti láì sí kámọ́ ní fà tó tó kájú rẹ̀ ní wáfáfá ọ̀rọ̀ yóò wá ìtajà bọ̀dá wọn ní kó bẹ́ẹ̀rù láwùjọ sọ yìí náà ẹwọ ọ̀rọ̀ ẹ̀kú tàbí ọ̀rọ̀ ẹ̀kú sábà náà lè láti fi tó sáré rẹ̀ àlẹ́bí ọlọ́run ọba gbẹ fún ara rẹ̀ tó fi hàtí sẹ́kẹ́tìtì owó gbẹ fún ara rẹ̀ asọ̀rọ̀ gan sẹ́kẹ́tìtì ó náà eléyìí èyí tó sábà nínú láti kó wọn kó tó wá kéré ó wáyé padà pé eléyìí tó tẹ̀ láàrin kó wá pé ẹ̀dàpọ̀ ìwò ní olùwẹ̀lú náà fẹ́ pé ọ̀rọ̀ àfáàrí tó wá rí pápọ̀ àfáàrí tẹ́lẹ̀dẹ̀dẹ̀ tó bí yàtọ̀ sí tàfáàrí ẹ̀gbá wọn ní lọ́rọ̀ wọn fún yẹn láàká ìwé náà lọ́wọ́ àti ìwé lọ́wọ́ ìwé náà èyí tó wà sí àfẹ́ tó wà sí àfáàrí gbogbo ó ní tọ́ba yìí dá àfáà tó náà wọ́n àfáàrí wọn náà kọ́ ó ní tọ́ba yìí kọ́ òun ló ní ó náà dàbí onígbòdà ọ̀nà ìgbẹ́sẹ̀ ẹ̀rẹ̀ tẹ́ta wà tó náà rí tó súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run àwọn òní bí àwọn àbá tó pàtó àwọn pẹ̀lú mọ̀ náà ní kẹ́kẹ́bìtì sáwájú àti àwọn olè ìwọ́ nítorí tó rí pé tòun tẹ́lẹ̀ ìwọ́ bí ìfẹ́ ẹnu ọlọ́run gba bájúwá ọlọ́run máa ń ta ká ìgbà lè kéyà òun náà ẹgbẹ́ tó bá jáwé òun níbi lọ́wọ́ sí ìgbà ọ̀dà fatuwa yìí ṣe ṣe wọ́n lọ àmọ́ àyà àdàbí wọn yìí àyà náà tọ́wọ́ bá ń dáka yìí dáka yìí náà máa èyí tí wọ́n dáa pẹ̀lú dáka yìí náà àti ẹni tí wọ́n tọ́wọ́ jọ yìí náà èyí tó kú lọ́la bíi àyíká yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ló bá yẹn bá fẹ́ ti kó tó wọ́n lọ sàkóso òkú yẹn. tí wàá yìí ni so àmọ́ ká máa sọ ọ́ bá tẹ́lẹ̀ àbújá bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ ìlú kọ́ba àwọn ènìyàn ẹ̀ ẹ̀ náà ti kàtó gẹ́gẹ́ mọ́tò rẹ̀ bọ̀ sí bá àwọn ọmọ ẹ̀ ti ti mọ́ tó ti mọ̀ sí orí nípa ọ̀rọ̀ dókítà àwọn onímọ̀ nípa pé kò gbọ́dọ̀ kéré àwọn onímọ̀ gbọ́dọ̀ kéré pé ẹ̀rọ àwọn nǹkan bá yóò tẹ́lẹ̀ ojú ẹ̀jẹ̀ mẹ́kù ní gbọ́dọ̀ ti wó tẹ́lẹ̀ sí ni kò gbọ́dọ̀ kéré tó wọ́n lọ́wọ́ tá a la sọ ní orí kan tó kú nípa àwọn kéèyàn ṣe ẹ̀rọ dà owó dà púpọ̀ tí wọ́n á ní orí ṣe é fẹ́ ṣe kọ́ ọ̀rọ̀ nìkan ó tún máa kọ́rọ̀ ẹ̀ ó tún máa gba ìmọ̀ràn nǹkan ìlú pàpà mi ó ti ti kọ́rọ̀ ó máa bèrè àdéhùn ìwé bẹ́ẹ̀ kò ní ìmọ̀ràn náà ń pè tó fi ìmọ̀ tá a máa ní kẹ́kìyàn lápò àti sọ̀tọ́ láti ní ìsìnkú ẹ̀já wẹ́gbẹ́ lè tẹ́lẹ̀tì ẹ̀já wẹ́gbẹ́ lè ẹ̀já wẹ́gbẹ́ lè ẹ̀já wẹ́gbẹ́ lè wọ́n tẹ̀lé ìgbà bẹ̀rẹ̀ wọn ẹ̀ máa fi máa bí òun àwọn tẹ́tẹ́ àwọn ẹgbẹ́ táwọn sọ́ọ̀rù alùpùpìn alùpàwí àhàbù ọ̀kárí àhàbù lọ́wọ́ àti ẹ̀kọ́ tọ̀rí lábọ̀ ọ̀fẹ́ bí ọmọ tí ó sọ́ọ̀rù láwùjọ káwọn tí wọ́n lò kalẹ̀ àti tí ara máa gbà yìí ẹni yẹn àfà mi nínú kéwù ọlọ́pàá máa tó ní ọdún jẹ́ ẹgbẹ́ ìlú jọ̀pọ̀ olùwà ọ̀rọ̀ pa ó ní ìlà yóò tó sọ wípé ẹ ẹni ti jẹrẹ dáàbò ẹni ti jẹrẹ dáàbò because bá a kan sọ ọ̀rọ̀ pàpọ̀ òun àyínà ni gẹ́gẹ́ bí ṣe ìjábọ̀ ẹlòmí ò tẹ̀ ẹni tí ilé àlùkò ìlú ṣe ṣe àlùkò ìlú ìkìlá ẹlòmí ò rí ẹlòmí ò rí òwò orí sí àìláyé pé bí wọ́n ti wọ́n rí ẹlòmí ò rí láyé àbẹ̀kọ́ èmi ò rí ẹ̀rí rí. sókè wọ́n ń gbà lọ́sọ̀ sí kílá ẹ́ eh? kọ́kọ́ lórí bò sí bí àná lọ́gbẹ́ ọ̀nà ọkùnrin láyé náà tó yà ní ẹ̀sìn tó bá wà ẹ̀sìn hàn wá wọ́n gbàgbé àkókò ọ̀dọ́ rẹ̀ wọ́n ẹ̀rí yóò ọlọ́wọ́ sàmọ́nà wa lọ́gbà òṣùwàlà àmọ́ àlè ìlà káyíwa àlè ìjà ọ̀rọ̀ olùwẹ̀ tó yà ní àlè olùwẹ̀ ọlọ́wọ́ sàmọ́nà ọlọ́wọ́ sàmọ́nà ọ̀rọ̀ tí wọ́n bèèrè àmọ́ o agbọ́dọ̀ ti ta ká ìwà gbọ́ ọ̀rọ̀ tó ti mọ̀ náà sọ o yẹn tí a ti gbà tó tó yẹ kí n lọ́wọ́ láti ṣe ká bá gbọ́ àbá mi gbà mí ó kọ̀ ọ̀pọ̀ tí wọ́n ń gbọ́ yẹn lọ. ìfọ̀sí àgbẹ̀ gbọ́dọ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ kan

wọ́n lè máa sọ̀rọ̀ nípa píkì àwọn ọ̀rọ̀ fáńtì mi nípò mi tọ́ọ̀nù yẹn. wá gbé òrè wá. tọ́ọ̀nù yẹn níbẹ̀ yóò tẹ̀ tó dé yàtọ̀ tó sọ̀rọ̀ sí ìrẹ̀wọ̀n fáńtì ìṣòro lálàáfíà mi. tó o lè gbọ́dọ̀ sábà yẹn wá sáájú ìlú kẹrin abájú. ó ti kí ọ̀rọ̀ tó tẹ̀lé fáwọn àwọn tí wọ́n ti lọ sí wá sí àwọn ìlú. mo wà á bẹ̀rẹ̀ tó sọ fún ká sọ̀rọ̀ fún ṣe ń pèlè rí àwọn ìbára sílẹ̀ àwọn tó lè sọ. láti ọ̀dọ̀ yìí ló. síbẹ̀ ìtọ́jú láàbùn sọ pé tẹ́lẹ̀gẹ́rì ní àárín lọ́wọ́ parí wọ́n sọ pé òní ò dá parí ní wàá lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀gẹ́rì tó tẹ́lẹ̀gẹ́rì ní lọ́wọ́ parí ní ìṣẹ́gbẹ̀rẹ̀ Àwọn ọmọ orí sọ́ra àyẹ̀lẹ̀ bọ́ọ̀rọ̀ àpá àjọ̀gbọ̀n ló wà lọ fún àpá àyẹ̀lẹ̀. Ó sọ pé kápọ̀ pàdé o. Ìdáhùn lọ fẹ́ràn. Ẹgbẹ́ bí ìdílé ìtọ́jú yẹn tí wàá ṣẹlẹ̀ wípé bóyá ẹnìkan kò gbọ́ pátó àpá àti pé ẹ̀ ẹ̀ máa lè bá ẹ̀ tó wà ní ìlú ẹ̀ tó yẹ wá sí tó yóò tó a máa ń ṣe àwọn tó bá ń ṣe ìdàkejì kékeré yẹn ó máa ń fojú kan ó mọ̀ ọ́nà àgbà ní àwọn sàlàyé ìdòdó àgbà nígbà ẹ̀bí tàbá ti mú wa yẹn ni àyíká bá ti mú ẹ̀rọ àtẹ̀kọ̀ àbí ìlàpá ti mú wa ìwọ́n sàlàyé ọ̀rọ̀ ìṣe àbíyá ni pé tó mú ọmọ ìṣẹ̀lẹ̀ ọjọ́ nípa pé kí a bá gbìyànjú kó má tó ìjọba àti èyí wọn á lu mọ́tò lọ èyí wọn á tó fẹ́ ọ̀rọ̀ tó fẹ́ lé ìdí lóṣù kan àná lẹ́yìn ìdí wa

àárín ìdúgá náà rẹ̀ wọ́n lọ́kùn àlè kò wọ́n ní ẹ̀ṣẹ̀ ti jẹ́ orí mímọ̀ tó láyé àárín ìdúgá àkùnjọ́ àti ìgbàlè lọ́wọ́ ni wọ́n ní ẹ̀ṣẹ̀ ya tó ẹni tó sọnù tó tó sọnù tó nínú onímọ̀ pé wọ́n ló sọnù ẹ̀ẹ́rì ìdúgá ètò sọrí àjọ lẹ́yìn ó dáa ẹni kan tí wẹ́ẹ̀ ò ní sí ìmọ̀ àti màmá náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bàbá náà ẹgbẹ́ lẹ́yìn ká àwọn sábà yìí tó bá ti sọ ó kábẹ́ bá sọ lórí ìgbà ìgbà tó lè tó ìgbà kan ìgbà tó mọ̀ ní àwọn ìgbà tó kọ́ àwọn tó máa ń tàbí kẹlẹ́ tó lè ìgbà tó wọ́n wá ọ̀rọ̀ sí àbára àwọn àdúgbò kẹlẹ́ tó lè ọ̀rọ̀ àwọn tó tẹ̀lé àtàkùn tó ń kí ló ń bá bọ̀ kí ló ń bá bọ̀ gbà mí tó lè ẹ̀rọ tó lọ sọ̀rọ̀ wọ́n sọ fún wọ́n láti lọ́gbọ̀n ẹni pé mọ́ àmàlù wàhálà ọ̀gbọ́n tọ́lá ní lọ́nà hamad ó ti hajj ìgbóyàn láti gbòógì ẹ̀ à ẹ̀ lọ tó lọ́ọ́ ní nígbà tó wáyé hajj ìgbóyàn nígbà tó yẹn mọ̀ ẹ̀ lọ́nà pé lọ́nà hamad ìwọ wọn sọ pé ìwọ ti hajj ìgbóyàn ìwọ wọn wá sí lọ́nà hamad ẹ̀jọ̀ra yẹn wá sáà kò mú ọmọ ju kó tèrè láti gbòógì ní kẹ́kẹ́ ní wọn tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ nípa pé ẹ̀ ti hajj ìgbóyàn tó bá ti sọ̀rọ̀ pé ẹ̀ ti hajj ìgbóyàn tó èyí ń rán pé ọ̀rọ̀ tó ń sọ yìí kí ló ń bá bọ̀ eléyìí tí wọ́n bá lẹ́rẹ̀ pọ̀tẹ́ lórí òní ti látà ìjú àwọn ọ̀rọ̀ ohun tẹ́gẹ́tì tó tẹ́ fún ara tó tó bá rí nǹkan sọ ìwé ìfọ́sọ́ ní ìyá àwọn ọmọ èmú ìlọ́lọ́wọ́ ìlú lẹ́yìn tó mú ìlú lẹ́yìn tó mú lọ́nà wọn lẹ́yìn ó lò pé nígbà tó kí àfá rẹ̀ sọ àfá yìí èyí tí ò lẹ́yìn tó sọ̀ tí ò lẹ́yìn tó àbí tó bá ti dúró ní mẹ́lẹ̀ ní oṣù náà ẹni wo lè sọ wọ́n ní pápá àti aláyé àgbẹ̀gbẹ̀lẹ̀ ní oṣù yìí máa rẹ̀ ti kán mẹ́rin wa ẹ wo àwọn ìṣẹ́ ìṣẹ́ káàkiri dáadáa láti wà lọ́sẹ̀ ẹ̀jẹ̀ lórí ẹ̀rí ni ó ẹ̀rí ni ó ṣe ẹ̀rí ó ràn wọ́n ṣé wọ́n á rí àwọn afá àwọn afá pé bíbí àwòrán bíbí àwòrán bíbí àwòrán bíbí àwòrán bíbí àwòrán àwọn ọba ti ní polúkú àwọn wáyé ní polúkú jẹ̀mẹ̀ nínú ìlú sẹ́ríyà ó tún kí bá ṣe ẹ̀rí wo wá àwọn ọmọ yóò sọ pé bí yá àwọn ọmọ káàkiri àwọn ìpínlẹ̀ rẹ̀ ẹ̀rí rẹ̀ máa ń béèrè iná òtẹ́ni pé nígbà náà pé àbá ò lè ṣe kápọ́ láéláé àgbẹ̀lú mọ̀ àgbẹ̀lú ẹ̀rí bí ń sọ fún àmẹ́rẹ̀rí rẹ̀ ìgbẹ́sìn náà ọmọ kan bẹ ní bóde títí nígbà yẹn ní alẹ́hàrí títà yẹn lẹ́nu ó wà sí àwọn sílà àwọn àṣàyọ̀ sílà àwọn àṣàyọ̀ sílà yẹn ó wà wá wọn á lọ rẹ̀ wọn á wo kọ́ńtẹ́ǹtì síra tó ń tọ́ta lẹ́sẹ̀ tó sáré wù náà wọn á wò mo ti rí ọ̀rọ̀ níjà tó bùkátúrà ti pásítọ̀ máàlì máàlì pàtó lọ wáyé gbàtọ́ òkú ní bí a tó bèrè wà ní àgbẹ̀wò ìdílé tó ń lò wà léyà wọn lọ síra ibẹ̀ gbogbo wa rí èrè táwọn afá òkun wa òkè àti táwọn afá ti wẹ́ ìdílé àdìsí lò wà àwọn táwọn afá òkun àdìsí lò wà lò bọ̀ tó máa ń sábà yẹn lọ́wọ́ fún òní mú àdìsí yẹn lọ́wọ́ fún òní mú wọn gẹ́gẹ́ bí ìṣó ẹgbẹ́ wọn fún yẹn lọ́wọ́ fún afá àpò òní ti pátí wọn láyé ní jáfà lọ́sọ̀rọ̀ yẹn sọ ọwọ́ adẹ́kùn kan gbà ní òyìn náà ètò lẹ́rìí gbóhùn nípa ọ̀sọ̀ pé adẹ́kùn gbà ní àbá yìí mọ́ ti máa ń wá pẹ̀lú pẹ̀lú lẹ́rìí so ìdá ayé fi ọ̀rọ̀ pàṣẹ ìtìhàd ọ̀rọ̀ ìtìhàd so ayé fi àwọn akábájú tó lọ kéwù àti fi ọwọ́ fi ṣe àbá tó ti àbá kan táwọn òun ti àní wọ́n fi ṣàfà ìdáyẹlẹ́ gbàgbé ìyá mi pé kèé ti pé ìkànnì alẹ́ mi tó dà lẹ́yìn àbá kan ti gbìyànjú mi pé pẹ̀lú ẹ̀rí tí mo wò yìí ẹ̀rí ojú lè má mú wá bí ìyẹ̀dú rẹ̀ títà rẹ̀ pé pẹ̀lú tí mo wò yìí pẹ̀lú mo rí èyí tí èmi kó darí lẹ́yìn ẹjẹ́ fún alákòókò ìtàn ẹ wọ alìsìkàbà kéèyàn kú ẹ̀rí yẹn àwọn àbáàdì wa nínú Kwara ilé lábáwá ọ̀pọ̀lọpọ̀ tẹ́lá àfáà nàìjíríà yìí àwọn ọmọ lábáwá tẹ́lá tó tẹ́lá tó máa dúró ẹni tó tó tó tẹ́lá àfáà lọ́rin náà gẹ́sẹ́ńtà tó fẹ́ ṣe phd òun bá rọ́dà àfáà rẹ̀ tó ń bá ti tẹ̀sí wọ ọ̀rọ̀ olúwẹ́ ní phd ọmọ lábáwá ti dì. fẹ́ẹ̀dì náà àwọn ọmọ pé ọ̀rọ̀ ìgbìmọ̀ bá ti ìdí àlíyà yìí tó tó fẹ́ ti hàd ẹwọ ọ̀rọ̀ tó rọ̀ ìfúnnisọlé yìí ọ̀tọ̀ ìlú ìfúnnisọlé yìí ọ̀tọ̀ àwọn olùdókòwò àtàlẹ̀ àwọn ọ̀tún ẹ̀fà ṣé ìrọ̀ bẹ́ẹ̀ àti ọ̀tọ̀ mọ̀ àwọn ọmọ pé tẹkùnwókì tí wọ́n gbé ìkẹyẹ kò dáa àwọn ni ó ti ẹ̀ ìjà sí pé ṣé ọ̀lọ́gbà rẹ̀ṣọ̀lọ́ àti ìlúgbà rẹ̀ṣọ̀lọ́ báwọn bá ti sọ pé báyìí ló lẹ́kọ̀ọ́ lù àwọn olùfẹ́ ẹgbẹ́gbẹ́ wọ́n ó ti rọ̀ṣínà ńlá fún wọn gbogbo àwọn ọ̀rọ̀ ó ti rọ̀ṣínà ńlá fún wọn nígbà nígbà tí ó ń sọ̀rọ̀ yẹn àwọn méjì ti kú pẹ̀lú àgbọ́yẹ́dì ìṣẹ́wọ́n náà sọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú nílàpá ìgbọ́ nílàpá ìgbọ́ tó ní ìgbìmọ̀ káàdì wọn tó fi kú kí ni ó tún ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí tí ìṣẹ́ ọ̀sẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ìhà tí ìhà tí àwọn tí wọ́n bá lò wọ́n á kọ́ sí yẹn gbà mí bí kálukú máa ń lò pẹ̀lú wọn yàtọ̀ ṣùgbọ́n ìwọ̀n wo ẹni lé ìgbé bí ẹ̀bọ̀ ìhà wọn yóò fi kálá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ bíkọ́ ọlọ́pàá máa fẹ́ rí ìlú ẹgbẹ́ fíyẹn wà yìí ẹgbẹ́ ìjà lọ́wọ́ àti mọ̀láìkà mọ̀láìkà nìkan ní ní àgbẹ̀dá tó àwọn èèyàn wà yìí wọ́n yẹ kí èèyàn kọjá àwọn ìjọba wọn tí wọ́n káyà láwọn wọ́n yẹ kí èèyàn sọ̀rọ̀ báwọn ọ̀la ìgbìyà kẹ́ àwọn tó bá yẹ sún náà àwọn ìgbìyà ti sí kò ní ìkámọ́ sùn ta kọ́pìtì ẹni tó ń sọ nípa mi ti ti lórí ìgbà wà láwọn olùkọ́ lé pé ẹ wà fẹ́ kí awọ ẹ̀yìn bọ́dà tó ń rọ̀ lágbájá àbí bọ́dà ni àfáwà ní kálọ̀ máa ń gbà ní ọmọ pé mú gbúgbẹ́rẹ̀ ara ẹ̀fà ẹ̀fà bá wọ́n sọ̀rọ̀ ó ní abẹ́ sí àpò ó ní èmi wọlé ó ní ní èkó ní ìbàdàn ní ẹ̀dẹ́ èmi sọ pé àìmọye brọ́dà tó jẹ́ àfà tẹ́sí wọn lérò táwọn sálábí wà tẹ́lẹ̀sì wọ́n wọ́n ṣe àyàpẹ̀lẹ̀ àwọn èèyàn ìgbà tí ó kọ́mẹ́ntì ní àhà ọdún máa bá àwọn ìjà ẹ̀jẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ ọ̀bá wọn bí ẹwọ̀n bẹ́ẹ̀ máa ń kọ́

èdè àdáhùn àti èdè káwọn rí i pé àwọn ẹni jẹ pọ̀ jù ó tètè sí ẹni kankan wá táwọn báyìí pẹ̀lú wọn ẹlẹ́dẹ̀ẹ́ wọn sísà wọn bẹ̀rẹ̀ sísà wọn sọ bẹ̀rẹ̀ náà lẹ́yìn láàrin ọmọ ọmọ eléyìí tó àwọn kíní yìí o mo ní kí ni wọ́n ṣe ìsọ́jú eléyìí tó wọ́n kí ni wọ́n ti mo béèrè ẹ̀mẹ́ táwọn ní ìdílé fún un èyí ní kí wọ́n ṣe ń lè wà fọ́ lóòótọ́ nígbà tó ẹ̀rọ ti sùn pẹ̀lú ó tó kí ẹ̀rọ pẹ̀lú ti tó kílé fún pé àdékí ni wọ́n ṣe àdékí ah, ó tó wá ló wà láyé lẹ́kẹ̀ẹ́ta so wọ́n fọ́ bàbá tó náà lóòótọ́ nítorí pé afúnmálérí fún léèyàn owó ti bọ́ wọ́n máa ń sọ mùsùlùmí òní sọ̀rọ̀ tí ò ní tẹ̀lé rẹ̀ mùsùlùmí ó ń kọ̀ọ̀tù àwọn ọ̀dà ọ̀nàrí dábàá àbọ̀ ọ̀sọ̀ pé dàbí ọ̀rọ̀ burúkú ìjáde lòsùn ká sọ̀rọ̀ burúkú pé ká sọ sí ẹ̀ka ẹ̀ àlejò sọ́lọ́ àwọn kan ẹni máa sọ̀rọ̀ mú sí dábàá rẹ̀ ẹtí ní bá tó kún kéde wọ́n ti bá àgéde yẹn ogun ni ẹni bá bá tó báyìí dáadáa tó bá àárọ̀ ẹni yóò fún ọkọ̀ ní ẹni fún ọkọ̀ ìbá á àlejò tó ta báyà ta báyà ní lọ́sùn pàlẹ́ ìlú wa kí ló lé à wọ́n fẹ́ padà wọ́n tó padà àmẹ́sì ní padà àwọn òlé gbélé وعلى آله وصحبه